ẹ̀yin aláalé bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ni ètò tó ṣì wà lórí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ ó náà ní ètò bó ṣe ń lọ lábala ìlera ẹ ti mọ̀ wípé lórí ètò bó ṣe ń lọ lábala ìlera aláfíà àti ìlera ara yín ló jẹ wá lógún torí ẹ̀ làwa fi máa ń wà níkàlẹ̀ lọ́sẹ̀ọ̀sẹ̀ ohun tá a sì ti ń pẹ̀kẹ́lù látàárọ̀ àti sọ ọ̀pọ̀lọpọ̀ dókítà mi ti bá mi fọ wẹ́wẹ́ láti ẹ̀kan tàti jọ ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ òun náà ni a pè ní àwọn ìṣòro àti àìsàn tó ń kojú ọkàn ìdí pàtàkì tá a fi sọ wípé ká a ṣàlàyé lórí àkórí ilé ni ó ní pé tá a bá wo oṣù kọkàn eh, oṣù kẹsànán tí a wà yìí ó jẹ́ eh, ìkan nínú rẹ̀ ó jẹ́ àyájọ́ tí àjọ elétò ìlera àgbáyé yẹn World Health Organization tí wọ́n yà sọ́tọ̀ wípé ká máa fi ṣe ìlanilọ́yẹ̀ àti ìtanijí lórí ọkàn wa àti àwọn àìsàn tó ṣeé ṣe kó kojú ọkàn sọ bóyá ìyẹn ẹ̀ tiẹ̀ mọ nǹkan tí ẹ̀ ń ṣe láti máa jẹ́ kí ọkàn máa kúrò tẹ̀ bóyá nípasẹ̀ oúnjẹ tẹ̀ ń jẹ ni o nípasẹ̀ ìgbé ayé tí àwọn olóyìnbó ń pè ní lifestyle ẹ̀wẹ̀ AC from AC nínú ilé to AC nínú mọ́tò to AC sínú ọ́fíìsì lẹ́yìn ṣe ni irú àwọn nǹkan tó sọ wípé ó ń fa wàhálà bá ìṣòro ọkàn yìí inú oṣù yìí gan-an ni àjọ elétò ìlera àgbáyé yàtọ̀tọ̀ wípé ká máa fi ṣe ìtanijí àti ìlàlọ́yẹ̀ lórí ẹ̀ gbogbo ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdọọdún òun náà ni bẹ́ẹ̀ la fi sọ wípé ká sọ̀rọ̀ nípa àkórí ìlénìí dókítà tó sì ti ń bá mi yànnàná rẹ̀ látẹ̀kan àwọn náà ni dókítà Táíwò Emmanuel ẹ kú àtótónu látàárọ̀ dókítà. ẹ ṣe. mo fẹ́ kẹ́ bá mi tẹ̀síwájú lórí àwọn nǹkan sàn-án tó lè fa kí àìsàn ó dìde sí ọkàn wa. ẹ ṣe ẹ kí tó tẹ̀síwájú a sọ̀rọ̀ nípa congenital eh, heart disease mm. lẹ́ẹ̀kan eh, a máa ń bí a máa ń bí mọ́yàn ni so bóyá nípasẹ̀ oúnjẹ torí mo rí pé ẹ̀ ń sọ̀rọ̀ nípa oúnjẹ tá à ń jẹ bóyá nípasẹ̀ oúnjẹ táláboyún jẹ. ẹ bẹ́ẹ̀ ni nítorí most of àwọn oúnjẹ tí à ń jẹ gbogbo ẹ̀ pátápátá a gbọ́dọ̀ máa ṣọ́ àwọn oúnjẹ tó yẹ kí a máa jẹ we, should not eat anyhow hmm. because too much of everything is bad so kíní a máa ń bi mọ èèyàn ni. ẹ wá máa tẹ̀síwájú lórí oúnjẹ yẹn irú àwọn oúnjẹ wo la lè jẹ kí ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tá à ń ṣe tó lè mú ìṣòro àbí àìsàn bá ọkàn wa. àwọn oúnjẹ tí ó lè mú àwọn ìṣòro bá àìsàn ọkàn lákọ̀ọ́kọ́ àwọn oúnjẹ inú agolo èyí tí a mọ̀ sí tin canned food hmm. tí òróró oríṣiríṣi wà nínú ẹ̀ eléyìí lè fa cholesterol a tún ní àwọn irú ìgbé ayé tí à ń gbé àwọn lifestyle wa àwọn àwọn yẹn náà contribute sí ìṣòro ọkàn then àwọn míì tó máa fẹ́ ṣe oúnjẹ òróró tó fi dín iṣu tó fi dín dòdò tó fi dín oríṣiríṣi wọ́n á tún da gbogbo ẹ̀ pọ̀ sínú ọbẹ̀ wọ́n máa fi ṣe ọbẹ̀ wọ́n á dà á sínú ọbẹ̀ òróró ti dúdú tó ti dúdú so téèyàn bá da irú nǹkan báyẹn sínú inú ẹ̀ hmm. tí ò tiẹ̀ fi ojú rí tí kinní yẹn bá ti wọ inú èèyàn ìṣòro ló máa jẹ́ fún ọkàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn òróró kan wà tó tiẹ̀ máa ń dì papọ̀ nǹkan tẹ́mi máa ń gbọ́ èèyàn ara lé tí mo máa ń gbọ́ ni wípé àwọn òróró tó bá ń sùn torí ẹ lómi nígbà tẹ́mi náà wà kékeré òun la mọ́ fẹ́ràn ká mọ́ ra o bí n bá fẹ́ òróró mọ́ mi bá rán mi lóòrè bá fẹ́ rò òróró òróró ò bá sùn mi ní ìrà torí mo mọ̀ wípé bó ṣe sùn tán bá tà fún mi tá a máa fi dà sórí nọ́mbà yìí ó máa pọ̀ wọ́n sì gbà tí mo dàgbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe bó ṣe ń lábala ìlera gan-an ni mo tún wá mọ̀ wípé irú àwọn òróró bẹ́ẹ̀ ṣẹ́rí bó ṣe dìpọ̀ yẹn wọ́n ní bẹ́ẹ̀ náà ló ṣe lọ ń dìpọ̀ sí inú ọkàn torí ọlọ́run gẹ́gẹ́ bí ìrẹsì ẹlòmíì á sọ wípé ìsàlẹ̀ ìrẹsì gangan lòún fẹ́ ẹlòmíì mọ bó ṣe ń da ìrẹsì rẹ̀ ó máa jẹ́ kó mi gbẹ̀mọ́ níṣẹ́ wárí ìsàlẹ̀ ó sì dìpọ̀ yẹn báyìí náà bá tiẹ̀ yọ omi ìrẹsì tẹ́ bá yọ tẹ wá gbé omi yẹn sílẹ̀ fún bí wákàtí kan àbí wákàtí méjì ẹ rí bí omi yẹn ṣe máa dìpọ̀ omi tá a sẹ́ nínú rẹ̀ sí wọ́n ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ mo ti rí gan-an nínú ọkàn rẹ̀ gbogbo ẹ ti gbọ́ bí dókítà yìí sọ ẹ mú òróró ẹ fi díngbà ẹ fi dín àwò ẹ̀ṣẹ̀ wá dà á pọ̀ torí ọlọ́run wọ́n nírú nǹkan bẹ́ẹ̀ kò dáa dókítà àwọn tó jẹ́ pé from ac to ac nǹkan ẹ àwọn. ṣó ní ìpalára lórí ọkàn wa. ó ní ìpalára. àbákọ̀ ń gbafẹ́ ni. rárá o ó ní ìpalára mo ti sọ síwájú pé too much of everything àṣejù kò dára because from AC nínú yàrá AC nínú sitting room AC nínú car AC níbi iṣẹ́ AC náà ni. see because ara wa yìí at times ó máa ń need kó gba sunlight sára. kó yá oòrùn kó yá oòrùn díẹ̀ kó yá oòrùn díẹ̀ sára hmm. so that àwọn ẹ̀jẹ̀ àwọn iṣan nínú ara wọn á lè máa ṣiṣẹ́ bó ṣe yẹ kán ṣiṣẹ́ because tí òtútù bá ti wọ ara jù hmm. ó máa ń fa uh, appendix because èèyàn bá ti ń kó òkúta mì òtútù hernia hmm. àkọ́kọ́ hmm. àwọn oúnjẹ tí à ń jẹ gẹ́gẹ́ bá ẹ sọ lẹ́ẹ̀kan fún àwọn àwọn ìṣòro tó lè dojúkọ ọkàn ìsàlẹ̀ oúnjẹ àwọn òkúta àwọn oúnjẹ tá à ń jẹ ẹ̀wà téèyàn sè téèyàn bá ṣá dáadáa òkúta wà ń bẹ téèyàn bá jẹ gbogbo àwọn ìyẹ̀pẹ̀ yẹn ó ti ń sẹ́gẹ̀dẹ̀ sínú ẹ̀ sí inú hmm. so gbogbo àwọn kìíní yẹn ó lè fa àìsàn so from AC to AC ah ó lè fa blood clotting because tí ẹ̀jẹ̀ yẹn bá ti ń dìbò. mo ṣe fẹ́ béèrè gan-an ó lè pẹ́ wàá nú ẹ̀mí pẹ̀lú mi torí mo fẹ́ sọ wípé mo máa ń gbọ́ blood clotting blood clotting kí ni ìtumọ̀ pé kí ẹ̀jẹ̀ ó dì papọ̀ kí sì ni nǹkan tó ń fà á gan-an. Eh, nǹkan tó ń fà náà ni tí òtútù bá ti kó wọnú ara èèyàn jù ó hmm. máa ń fa blood clotting gbogbo àwọn iṣan àwọn veins ara àwọn muscles wọn ní lè ráyè gbé ẹ̀jẹ̀ lọ because ó máa ti rẹ̀ wọ́n torí òtútù tó ti wọ̀ wọ́n ní ara wọn ò ní lè gbé ẹ̀jẹ̀ lọ sínú ọkàn láti supply gbogbo ara. ẹlòmíràn ti jẹ́ pé ó máa ń ronú gan-an gbogbo ala mọ̀ bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ṣe rí mo fẹ́ sanwó skul ọmọ mo fẹ́ sanwó ilé láńlọ́ọ̀dù yọ mí lẹ́nu ẹlòmíì ìrònú tó máa ń kó sọ́kàn pọ̀ ẹjọ́ ṣíta bá ń ronú ṣòro tún lè fa wàhálà fún ọkàn àti àwọn kó dáa ká máa ó dáa ká máa rorí kì í ṣe ká máa ronú ìpalára wo nìyẹn náà tún lè mú wá fún ọkàn. ẹ ṣe it is only a dead man ẹni tó ti kú ni ò lè rorí ni ò lè rorí ṣùgbọ́n ìrònú ó máa ń dá mú àkóbá bá ọkàn torí pé téèyàn bá ń ronú lákọ̀ọ́kọ́ a ní high blood pressure. ìyẹn ẹ̀jẹ̀ ríru ẹ̀jẹ̀ ríru ìfúnpá gíga. a ní ẹ̀jẹ̀ ríru so so ìfúnpá ẹ̀ máa ga so ìrònú máa ń fa àti stress téèyàn bá ti ṣe wàhálà kókó jànjàn òun náà ní í ṣe pẹ̀lú àrùn ọkàn. ẹ ṣeun kí wàá ní àwọn àmì téèyàn lè máa rí tó fi máa mọ̀ wípé òun ti ń ní ìṣòro ọkàn ṣé mọ̀ wípé lómi orí lè máa fọ́ ọ ṣùgbọ́n tá a bá wo orí fífọ́ oríṣiríṣi àìsàn ló ń bá rìn inú lè máa run ẹlòmíì oríṣiríṣi àìsàn ní inú rírun ló ń bá ṣiṣẹ́ pọ̀ mo fẹ́ bèrè àwọn àmì wo ló ṣeé ṣe kéèyàn máa rí téèyàn fi máa mọ̀ wípé ọkàn òun ó ti fẹ́ máa ní ṣòro àbó ti fẹ́ máa dáṣẹ́ sílẹ̀. lákọ̀ọ́kọ́ àwọn sign àwọn àmì tí èèyàn lè rí kéèyàn tó lè confam pé lóòótọ́ òun ní àìsàn ọkàn lákọ̀ọ́kọ́ tó bá ti rí bí ara ẹ̀ ṣe ń ṣe bákan bí àwọn ní temperature ni kàbí ara ń gbóná ara ń gbóná àbí okùn ń làágùn unnecessarily. èèyàn ṣàkàn ń làágùn gbọ̀gbọ̀gbọ̀. kéèyàn overweight. kéèyàn bá ara san jù. kéèyàn sanra jù. nǹkan tó yẹ kó ṣe ni pé lọ sílé ìwòsàn láti lọ rí dókítà wọ́n á ya x-ray wọ́n á ya scan fún ẹ á mọ nǹkan tí ó yẹ kí a ṣe àti fún ìtọ́jú tó péye. ẹ lómi ọ̀tọ̀ jẹ́ pé tó bá máa fi rin máìlì kan sí ìkejì kó tó sọ pé òun gbẹ́sẹ̀ bí ẹ̀ márùn-ún sí ẹ̀ mẹ́fà á ti máa mí gúle gúle gúle ẹlòmíì rírẹ̀ ni sí i láti inú wa ǹjẹ́ àwọn lè jẹ àwọn àmì tí èèyàn fi máa mọ̀ àbí àwọn eléyìí ò sí lára àwọn àmì tí. ó wà lára àwọn àmì yẹn ṣùgbọ́n téèyàn bá ti ń ṣe eré ìdárayá kéèyàn máa exercise ara ẹ̀ Hmm. òun náà tún pẹ̀lú téèyàn bá exercise tó ń ṣe eré ìdárayá. a máa takébé jù àbí téèyàn bá ti ń ṣe jù torí ẹ̀ wọ́n sọ pé ẹ̀là lọ̀rọ̀ a gbọ́dọ̀ là lórí àwa náà la máa sọ wípé eré ìdárayá máa ra takébé ó dáa gan fún àgọ́ ara wa ṣùgbọ́n ṣé ta bá ń ṣe jù kò tún dáa fún ọkàn. ẹ ta bá ṣe jù a ti sọ náà pé too much of everything is bad gbogbo ẹ gbọ́dọ̀ wà moderate. ẹ ṣeun irú oúnjẹ wo ló wá dára fún wa láti máa jẹ ṣé kí n jẹun tó bá wù mí ni mo lè jẹ̀bà láàárọ̀ kí n jẹyán lọ́sàn-án kí n jẹ ẹ̀sẹ̀mó lálẹ́ àbí kí n tún wá àwọn ìpápánu bisikíìtì nǹkan kan kí n fi sí irú àwọn oúnjẹ wo ló dára fún ọkàn. ẹ ṣe àwọn oúnjẹ tí ó dára jù fún ọkàn wa lákòókò vegetable àwọn ẹ̀fọ́ àwọn tó dára kò ṣe eléyìí tí wọ́n fi ajílẹ̀ gbìn o. Hmm. ọ̀rọ̀ ńlá so èyí tó ń fi ajílẹ̀ gbìn. bó láti àwọn ilé tó jẹ́ pájílẹ̀ lọ fi bàdélé tó fà ajílẹ̀ gbìn torí ọlọ́. ẹ bá ṣe lè mọ àmọ́ tó fẹ́ pé èèyàn ti gbé oko rí. ẹ̀kọ́ mi torí èmi máa ń ṣe bẹ̀ ní èmi. àwọn tó ti gbé lóko rí wọ́n dààmú dáadáa òun máa green yàtọ̀ ó máa green yàtọ̀ ó máa fresh lójú eléyìí tó fi ajílẹ̀ gbìn tẹ́ bá ti rí ó máa ó máa á ti ṣá lójú kò ní kò ní máa dán bíi eléyìí tí wọ́n fi ajílẹ̀ gbìn hmm. so irú àwọn ẹ̀fọ́ yẹn ká máa jẹ fọ́ kéèyàn máa jẹ kéèyàn tún máa jẹ Balance diet. oúnjẹ tó kún fún èròjà aṣaralóore ní pípé. ní pípé hmm. so àwọn balance diet because ẹlòmíì gan ọmọ nǹkan tó ń jẹ balance diet hmm. kán mú gbogbo ẹ̀ kán kó pọ̀ wọ́n ti jẹun náà nìyẹn so balance diet òun ni pé bó jẹ́ òkèlè ló fẹ́ jẹ bó jẹ́ àmàlà àmàlà ọ̀gẹ̀dẹ̀. àmàlà ọ̀gẹ̀ àmàlà ọ̀gẹ̀dẹ̀ torí tèmi mọ̀ jẹ nìyẹn. ṣó ti yé yín àti wheat kéèyàn lọ papọ̀ bó hmm. jẹ́ díẹ̀ lẹ fẹ́ jẹ bẹ bá ṣe jẹ díẹ̀ tán láàárín ten to fifteen minutes ẹ mú èso yín bóyá apple lẹ fẹ́ jẹ watermelon àkọ́kọ́ jẹ náà ẹ kọ́kọ́ jẹ hmm. so that tẹ bá ti wá jẹ yẹn á lè digest gbogbo oúnjẹ yẹn so that èèyàn á lè ní sound sleep. Hmm. ṣé ẹ ti gbọ́ báwọn ẹ̀yin aráalé wọn ní ká máa jẹ balanced diet ìyẹn àwọn oúnjẹ tó kún fún èròjà aṣaralóore ká sì máa jẹ èso tàbáwò dókítà sọ̀rọ̀ nípa oòrùn lẹ́ẹ̀kan ẹlòmíì ẹ̀wẹ́ ẹlòmíì wá láti ìdílé olówó tó jẹ́ wípé mọ́tò ló máa gbó wọn jáde kúrò nílé men under age ló ti kúrò mọ́tò náà ni ó máa gbé wọn dé ọ́fíìsì AC náà ni mọ́tò ọ́fíìsì wọn náà AC ni ẹlòmíì ò mọ bí wọ́n ti ń rìn nínú oòrùn rárá àwọn dókítà sì máa ń jẹ́ ká mọ̀ wípé oòrùn àárọ̀ yẹn wọ́n ló ní vitamin D nínú ó ṣe pàtàkì dókítà kan tẹ̀ tí ń gbalẹ̀ lómi wọ́n ló ṣe pàtàkì ó ṣe kókó ó ní vitamin D ó nínú eré ìdárayá amárata kébé ńkọ́ ká mọ̀ ọ́ sí àbí. bẹ́ẹ̀ni ó dára kéèyàn máa ṣe eré ìdárayá ṣùgbọ́n ká má ṣe àṣejù rẹ̀ àṣejù kò dára. omi tútù ká mọ omi tútù ṣó dára omi tútù is not advisable ẹlòmíràn lè mú mi ẹ bá wọn búlọ́ọ̀kù ni kò dára fún àgọ́ ara wa rárá rárá ẹ bá mi ṣàlàyé fáwọn yẹn nítorí téèyàn bá ti mu omi tútù àwọn nǹkan tí mo sọ pé ó máa máa develop nínú ẹni yẹn òun ni àkọ́kọ́ appendix torí tí omi tútù bá ti ń wọ ara I hmm. develop appendix. pneumonia. pneumonia ẹ̀jẹ̀ máa máa dì èyí máa ní cold fluid oríṣiríṣi mo tiẹ̀ ní patient kan láìpẹ́ yìí tí kò lè ṣe without pepsi ẹ àwọn. àwọn ẹ má dárúkọ ẹ dákun o oh. àwọn ohun ẹlẹ́rìndòdò. Hmm. tọ́n bá jẹun sí wọ́n á mú tọ́n bá jẹun láàárọ̀ wọ́n á mú tọ́n bá jẹun lọ́sàn wọ́n á mú ló bá di pé ikùn ń ga sí i. Hmm. so a gbọ́dọ̀ máa kíyèsára gbogbo àwọn nǹkan tá à ń jẹ sí inú wa tó hmm. ṣe pàtàkì ó ṣe kókó dókítà torí ah, àkókò ti lọ ọjọ́ ti kó wa ní pampamọ́ra mo fẹ́ torí ó dàbí bẹ́ẹ̀ ká má kúrò lórí ètò ká ṣáà máa sọ̀rọ̀ yín káwọn aráalé kan lè mọ ìdí pàtàkì tó fi yẹ kí wọ́n máa ṣe gbogbo tó yẹ kó ṣe lórí ìlera àti àlàáfíà ara wọn ẹ bá wa gba àwọn aráalé níyànjú ní ṣókí torí wọ́n ti ń ṣẹ̀wọ̀ sí wa. ẹ̀yin ará ilé ah, ìyànjú tí mo fẹ́ gbà yín ni wípé lákọ̀ọ́kọ́ tá a bá rí fìrífìrí pé nǹkan kan ń ṣẹlẹ̀ lágọ̀ọ́ ara wa ẹ má jẹ́ ká ṣe self medication ká má lọ dárógùn fúnra wa. bẹ́ẹ̀ ni nǹkan tó yẹ ká ṣe ni wípé ká lọ sí ilé ìwòsàn láti lọ ṣàlàyé fún àwọn dókítà wọ́n wà ń bẹ̀ ní òrèkóòrè láti ràn wá lọ́wọ́ lórí ohunkóhun tó bá ń ṣe wá. ẹ ṣeun dókítà àwọn dókítà wà níkàlẹ̀ láti ràn wá lọ́wọ́ ohun tó bá ń ṣe wá ǹjẹ́ ẹ wà lórí àwọn ìtàkùn ayélujára facebook o instagram o táwọn èèyàn lè kàn sí. bẹ́ẹ̀ ni àwọn èèyàn lè kàn sí mi ní facebook mi taiwo emmanuel then lórí instagram náà dr taiwo emmanuel lórí instagram. ẹ ṣeun ẹ yára lé ẹ jẹ́ ká lọ gbọ́ ohun tí àwọn aráalé sọ nípa àkòrí pàtàkì tá a sọ̀rọ̀ lé lórí lénìí ẹ kú ìkàlẹ̀.